السلام عليكم ورحمة الله وبركاته قال العلامة العسكفي الحنفي في كتابه الشهير بدر المختار شره تنوير الأبصار في باب اليمين في الضرب والقتل وغير ذلك ما لفظه lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún òṣèlú Muhammad sallallahu alayhi wa sallam alàlámẹ́tù alàhásọ̀kàfí àfá ọ̀kan náà àwọn àgbàfá ní madhabi imam abu hanifa wọ́n sọ nínú tírà àwọn èyí tó gbajúmọ̀ tí wọ́n ń pè ní Ad-Durrul Mukhtar sharhu Tanwirul Absar ní báàbù al-yamin fi dọ́l kéèyàn ó búra kéèyàn ó na ẹnìkan àbúrò ó pa wa ghayri dhalik báàbù yẹn nínú tíra fiqi ò ní ọ̀rọ̀ yìí ti dáde àfáwà al-Hasakafi yìí bí fati ilha wa sọ́ọ̀d tabawo nù hamish al-muhmatalatain wal nisbat ila hisnu kifa onafikpe ni haso kafi hisnu kifa hmm, hisnu kifa haso kafi hisnu àti kifa onapapọ̀ tó di alhaso kafi eh? Hmm, terkib terkib masjid baldatun ala dajila ìlú kan ni tí ó wà ní ẹ̀gbẹ́ naharu dajila orúkọ àfáà yìí ni muhammad bin ali bin muhammad alhassani almaruf bi'ala'iddin alhassakafi mufti alhanafiya bi dimashq ó ní àgbà mufti olùlanilọ́yẹ̀ ní ìlú damascus wúlé dàfíà sánà alfu wa khamsa wa shirin wọ́n bí ní ọdún one thousand two and twenty five hijriya watuwufia sana alf wa thamaniya wa thamanun ó sì fàyílẹ̀ ní ọdún one thousand and eighty eight nínú hijra lábùsù ọ̀rọ̀ rẹ̀ tó sọ tí àfáà fi ṣe ẹ̀rí lérí wípé almauta la yasma'un pé àwọn tó bá ti kú ò lè gbọ́rọ̀ tí alààyè ń sọ ó ní ma sharaka almayitu fihi alhayya yaqa'u liyaminu fihi alhalatayn nǹkan tí òkú àti alààyè tí wọ́n bá ti dọ́gba níbẹ̀ tó ṣe wípé nǹkan yìí béèyàn ṣe lè ṣe fún yàn nígbà tó ń bẹ láyé tí ó lápá lára ẹ̀ bẹ́ẹ̀ náà lèèyàn lè ṣe fún nígbà tí ò sí láyé má wọ́n lérò àwọn ìṣesí báyìí yàkọ̀ wuliyẹ̀mín téèyàn bá búra ìbúra yẹn yóò yóò ṣiṣẹ́ òfin yóò rọ̀ mọ́ ìbúra yẹn alalhalatayn ní àwọn ọ̀nà méjì kan mo rò pé mo ti ṣàlàyé ìtàn gbàlérò pẹ̀lú ọ̀rọ̀ tó ara sọ ọ̀rọ̀ bá ṣe ra sọ ní ṣókíhùn ó kó ọ̀rọ̀ tó pọ̀ sínú bima sharaka almayitu fihi alhayya yaqaw alyaminu fihi tó ti yọ abẹ́ ala alhalatin almaut alhalatu alula almaut walhayat ọ̀nà méjèèjì yẹn náà bẹ́ẹ̀ fi gbé yẹ̀wò níta fẹ́ sọ fún wa ń bì ṣe àmọ́ pé téèyàn bá búra bóun ó ṣe kan téèyàn ò bá padà ṣe nǹkan yẹn mọ́ èèyàn ó ṣe kí ni èèyàn ó àbí lẹ́yìn bá búra òun ò ṣe nǹkan kan òun ò ní ṣe nǹkan kan tó bá padà wá ṣe nǹkan yẹn sẹ́gbẹ́ yẹn sọ̀kà fọ́ọ̀rọ̀ wọ́n wá ní àwọn nǹkan kan ń bẹ tí alààyè àtòkú tí wọ́n jọ ṣe àǹkan yẹn papọ̀ lápòjúwe nísìn ẹnìkan sọ pé mi ò ní fi ọwọ́ mi gbé ọ bó o ṣubú ń bẹ̀ mi fọwọ́ mi gbé ọ wọ́n ní tí ẹni ẹ bá wá ṣubú tó sì ti búra tẹ́ni ẹ bá ṣubú tó bá padà á lọ gbé èyí ó ṣe kí ni o èyí ó ṣe kàfàrà abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ẹni yẹn wá jáde láyé gbogbo yẹn wá ń gbé ìwọ náà bá wọn gbé só ti gbé àbí ó ti gbé wọ́n ní ṣe yóò san kàfàrà àfáà ni kò ní san kàfàrà àwọn tí yóò san kàfàrà yóò san kàfàrà nítorí pé alhamdu sifatun ṣáraka eh, fi almayitu alhaya gbígbé bó ṣe lè ṣẹlẹ̀ sí ẹni tó ń bẹ láyé bẹ́ẹ̀ náà ló lè ṣẹlẹ̀ sí ẹni tí ó sì láyé mọ́ ṣùgbọ́n ẹnìkan búra pé òun ò ní bá ẹnìkan sọ̀rọ̀ ó wá padà bẹ́ni yẹn sọ̀rọ̀ yóò ṣe kàfàrọ̀ ṣùgbọ́n òun ò ní bẹ́ni yẹn sọ̀rọ̀ ń gbẹ́ni yẹn wá jáde láyé wọ́n wá ń sọ̀rọ̀ sí pé ah lágbájá ọtí tó mu mu mu mu yìí ti rẹ́yìn ẹ̀ ọtí náà ló mu tó fi ń gun ọ̀kadà tó fi sáré sáré sáré sáré sáré fi lọ kọlù pò náà tó ju bọ́lẹ̀ wọ́n ń bá a sọ̀rọ̀ báwọn wọ́n ní sí ẹni yẹn ọ̀sán torí bó ti lóun ò ní bá naam nítorí wípé ọ̀rọ̀ tí ń sọ yẹn alimauta láyẹ̀sùn ọgbọ́n tí ń sọ yẹn so bí ìgbà tí kò ṣe ọ̀nkà yẹn náà ni so kọ́ìdà yẹn náà so wàmà ṣàrọ̀ kalimẹ́ yìí tó fi ìlàhàyà yàkọ̀ olùyẹ̀mí nù fi alàlhàlàtẹ́yìn alhàlàtì lùhùlà alimout wàlhàlàtì thaniya alhayat so kọ́yìn kan méjèèjì yẹn ni ó di tàmí alìyàkọ̀ olùyẹ̀mí nù amla kì í ṣe mọ́sálà yẹ̀mínú yẹ gangan làáfà fẹ́ fàyọ̀ ń bí kì í ṣe kí wọ́n fẹ́ ṣàlàyé ìbúra ṣùgbọ́n wọ́n fẹ́ ṣàlàyé wípé kí ni rísìn tí kò fi jẹ́ pé èèyàn lẹ́sẹ̀ téèyàn bá ní òun ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó wá bá a sọ̀rọ̀ nígbà tẹ́ni yẹn ti kú torí pé tó ti kú kò gbọ́rọ̀ so ibi tí àfa fẹ́ lò gangan nìyẹn pé òkè àjẹ́ wípé mọ́sáàbù hànàfi àwọn náà agrè wípé alimọ́ta aláyàsímáwò ṣùgbọ́n tó fẹ́ lò gan ni wọ́n ní wàmọ́tò sọ̀rọ̀ bi halatil hayat wọ́n ní àwọn nǹkan tí wọ́n bá ṣàdáyanrí rẹ̀ fún ẹni tó bá ń bẹ láláàyè wa huwa kullu fi'lin yuladhdhu gbogbo àwọn iṣẹ́ ìṣe tó ṣe wípé tán bá ṣe fún yàn èèyàn gbádùn kan yẹn ẹ wa yu'limu àbí tán bá ṣe fún yàn yóò dùn yàn hayatu láìfù wà lára lèyàn fi mà wọ̀yàgùnmù wọ̀yàsòrò àbí ìṣesí náà bá ṣe sí ọ tí ó bá ọnu jẹ́ alagam ayé alhuzn ìbànújẹ́ wọ̀yàsòrò àbí tí ó dùn má ẹnìyẹn nínú kàṣàtìmí gẹ́gẹ́ bí kan búyàn ń sìn èébú ni máa dùn yàn abẹ́ẹ̀kọ́ alṣàrọ̀ká almayitu fi shatmi alhaya naam naam ẹnìkan sì lè rí nísìnyí ó búra pé òun ò ní fi ẹnu òun òun ò ní fi bú ọ ọba sì nǹkan kan tó bí inú ọba ní òòrì ẹnu bọ̀kúnú ẹ bọ̀kú bọ̀kú ojú ẹ wòkó wòkó bá rẹ̀ múra dáradára bá ń bò yọ̀ọ̀sán kàfàrà pé bó ti ṣe yẹ̀mẹ́ni ṣùgbọ́n ẹni yẹn wá jáde láyé ó wá bẹ̀rẹ̀ sí ní lálẹ́ ẹ̀rọ wọ́n rárá dá ẹ̀ ṣé ibi tó wá padà tán ilé ayé rẹ̀ sí mi ṣe àkóńbu náà nù wọ́n ní ìjẹ́ sẹ́ni yóò sàkà fara torí pé ó ti lóun ò níbu ẹ́ kò ní ṣe kí ni o torí pé sókùn tí ń bú sọ́mọ̀ pé ó mú wàtẹ̀kbíl kìsìn kéèyàn fẹnu kòyàn lẹ́nu takọ́yù dáńbì ha pẹ̀lú kéèyàn ó wá sàdáyẹnrí torí pé kissing kéèyàn kọ ìyáda rẹ̀ takọ́yù dáńbì ha kéèyàn ó sàdáyẹnrí ẹ̀ ẹni tó ń bẹ láàyè ní ìsìnkú òun ò ní fẹnu kọ́ lẹ́nu àbóhùn tẹkbíl kọ̀ọ̀yàkùn tẹkbíl yẹ́dì ó jẹ́ tẹkbíl ẹ̀ níbi iwájú orí mi wà ẹni òun ò tiẹ̀ ní fẹ́nu kó lórí níbẹ̀ ni ẹ wá fayé lẹ̀ ọ wá di orí ẹ̀ mọ́ wá kí sórí ẹ̀ kò ní sàkàfàrà torí pé kọ̀mọ́ sófìlẹ̀ súnmọ́ fọ́rọ̀ àlẹ́ yìí sẹ́rí ní tí wọ́n lọ kó wá ń bì bí wọ́n ṣe máa ń kọ àwọn tíráfíkì ònà ọ̀ọ́ka gbogbo pages ń délẹ̀ báyìí paragraph ò ní mọ̀ ní tẹ́sán so ní máa fi béèrè sẹ́rí sẹ́rí gbólóhùn tó ń gbé súnmọ̀ fárọ̀ àlẹ́ yìí ẹ̀rí kó tẹ́lẹ̀ mi táwọn bá ń sọ̀rọ̀ ń gbà mí gan mọ́sálà yẹn wá ya àbẹ́ yìí má gbọ́rọ̀ ẹ̀ tó máa kọ́ ya lárúbá rẹ̀ nìyẹn súnmọ̀ fárọ̀ àlẹ́ yìí lábẹ́ mọ́sálà ó tún wá ya wípé fàlàó kọ́ọ́là mọ́sálà mi tún ni ló fi jẹ́ pé ẹni bá ní al-iqbal wal-ilmam shadid bil-fiqh tí bá ti ń sọ̀rọ̀ ẹ̀ máa rí tọ́ mọ́sálà tẹ wàá sọ yìí nǹkan mìíràn tún wàá yà lábẹ́ ẹ bá yanjú ìta akọ́ béèrè náà kẹ́ ẹ tó máa lọ bí yíya yíya hùn kò sí ní tó ń fà ju wípé bó o ṣe béèrè ẹ̀hún ó ti ṣe tàṣọ́wùrù tó pọ̀ lórí mọ́sálà tó béèrè ẹ̀hún nítorí sì dáa ni kọ́lọ́mọ̀ bá kí ó bá san àwọn àfáà lẹ́sàn dáadáa. kọ́ọ̀lù ó ní tẹ́nìkan bá sọ pé ìfàlẹ̀ kọ́ọ̀lù indoraptuk tí n bá nà ọ́ màá ṣe nǹkan báyìí aw ka sautuk tí n bá lè faṣọ sí ọ la aw ka lamtuk àbí tí n bá lè bá ọ sọ̀rọ̀ aw dakhaltu aleik àbí tí n bá wọnú lé wá bá ọ aw qabbaltuk àbí tí n bá fẹnu kọ̀ ọ́ taqayyudan kullu min bil hayat tí èèyàn wá so gbogbo ẹ̀ mọ́ ìgbà tẹ́niyẹn ń bẹ ní ayé ọkọ̀ ìyáda rẹ̀ bil hayat hata law alaqa bí atọ̀làkọ́n àwọn ẹ̀tìkọ́n àbẹ́ èèyàn tiẹ̀ sọ wí èèyàn so ìbúra àbí ìléríhun àbí yẹ̀mí ènìyàn máa kíkọ́ ọ̀lẹ̀ àbí tútú okùn lọ́rùn ẹrú lápèjúwe kẹ́nìkan sọ pé tí tí n bá ti ṣe nǹkan báyìí tí n bá lè ṣe nǹkan báyìí àbí tí n bá dé bá ọ tó o sì wà lórí oorun àbí tó o bá ń ṣe nǹkan kan báyìí màá kọ̀ ọ́ lẹ̀. àbí kó sọ pé bọ́ ọ bá ṣe nǹkan báyìí mi ò ní kọ̀ọ̀lẹ̀ tẹ́ni ẹ wá fàyí lẹ̀ tọ́ wa ní mo kọ̀ọ̀lẹ̀ sẹ́yìn pé tó lòun ò ní ṣe ló ṣeun ẹni ẹ̀ sì tọ́lá ohun tó sọ pé òun ṣe yẹn kò lẹ́sẹ̀ torí pé kò ní athar lára ṣùgbọ́n tó bá yẹ kó wà láyé torí pé al-mayyit la yushariku fi talaq al bákan náà lè àlẹ́ẹ̀tìkù bí bọ́kùn lọ́rùn ẹ̀rú wọ́n ní tó bá ṣe gbogbo nǹkan yìí ẹ̀ lam yahnath bi fi'liha fil mayit téèyàn bá wá sọ gbogbo nǹkan tá a kàkà lẹ̀ yìí nípa ẹni tó ti filẹ̀ ayé lẹ̀ ní ẹni ìṣẹ́ lẹ́ṣẹ̀ nítorí wípé ẹni tó ti filẹ̀ ayé lẹ̀ gbogbo nǹkan tá a kàkà lẹ̀ yìí kò mọ́ mọ́ bi khilafil ghusli ẹ̀ walhamli awul gasli torí pé ìwẹ̀ òní goslo gaslo wíwẹ̀ nǹkan walhamlu gbígbé walmas fífọwọ́ kankan wa ilbaasi thaw fífasọ síyàn lára ṣe rí kiswa ó yàtọ̀ sí ilbaas athaw téèyàn dá sọ síyàn lọ́rùn òun náà ni hayi náà máa lò kasáwò thaw àlàyé lẹ́ni ẹ̀ ṣùgbọ́n ìlìbáṣù thaw kẹ́ni ẹ̀ ṣe kẹ́ni kò lè dá sí kankan mọ́ kàhálfì yí gẹ́gẹ́ bí kéèyàn ó búra pé láyà kò sí lòhó òun ò ní wẹ̀ ẹ́ ẹni ẹ wá filẹ̀ ayé lẹ̀ ọ bá wọn wẹ̀ ẹni ẹ ti lẹ́sẹ̀ nù wàláyà mílùú òun ò ní fọwọ́ òun gbé ẹni ẹ wá filẹ̀ ayé sílẹ̀ ọwọ́ bá ń fọwọ́ gbé wọn ni àti bó ti kú kò ti lẹ́sẹ̀ nìyẹn torí pé ṣára kàlùmẹ́ yìí tó alhayya filhamli wàlgọ́sìlì la tataqayyad bilhayat wọn ní èyí tó sọ yẹn kò mọ lórí àlàyé nìkan intaha ọ̀rọ̀ tí alàlámẹ́tú alhasọ́kàfí tó sọ nìyẹn sọfà àtọkọ tíra yìí nígbà tó ṣe pé àwọn tí ń bá po àwọn hànàfíyà ni táwọn sì ń sọ pé àwọn àfa hànàfíyà kan kò sọ pé àlẹ́ àmúwátì láyà sùnmọ́ ẹ̀wọ́ tó fi ṣe rí kì í ṣe pé mọ́rọ̀ yẹn wá direct but ó fà á yọ nínú ọ̀rọ̀ wọn ní tó fi lè mú wọn mọ́ fi àlàyé dọ́gba pẹ̀lú òkú níbi àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n dẹ̀ dúró lórí wípé gbàtàwọn òkú yẹn ò ti gbọ́ tí wọn ò ti láyé ó lé mú wálá yẹlẹ́dọ̀ wákàdà so ìyẹn túmọ̀ sí pé mọ́ọ́kì fún wọn náà ni pé alamuwat alimọ́ta láyàsímọ́ọ́ gbogbo ti yọ wáyé wọ́kọ́lá muhashihi alàlámọ́tò tọ̀hátọ́wí ẹni tó kọ haṣíyà haṣíyà ni bí àwọn kìnnì wíníwíní tó máa kọ sábẹ́ bí footnote sítírà yìí òun náà ni alàlámọ́tò tọ̀hátọ́wí ara tọ́tọ́ ìlú kan ní jẹ́bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ní misra tọ́tọ́ ṣéwù tọ̀tọ̀wí tọ̀ntọ̀ ó tún wà náà tọ̀ntọ̀wí. èyí tí wọ́n sọ yìí tá a bá wo hamishu nísàlẹ̀ nọ́mbà four yaani tíra àtọ̀tọ̀wí yìí òun náà ni alhashiyatu alaldurri mukhtar ṣe mọ̀ kí tíra àti alhasọ́kà fi kọ òun náà ń pè ní durul mukhtar ẹni tó tún wá kọ hamish bíi sẹ́ríù kò tó sẹ́ríù òun náà ń pè ní hamish sítírà yẹn òun náà ní alamatu atahatawi òun lọ́kọ hashiya aladurul mukhtar wa tahatawi nisbatan ila tahta wa rubama qila tahta qaryatun wọ́n ní village kan ní bilqurbi min asiyut bí misra ní misra wàhùwà ahmed orúkọ àfáàyàn ahmed ibn muhammad ibn ismail faqihun hanafiyun min fudala asrihi àfáà onímọ̀ fiqh ni tó jẹ́ madhhabu imam abu hanifa nínú àwọn àgbà àfáà ní àsìkò rẹ̀ ni wàkọ̀dí ṣtáhàrà bí kìtàbí ilmadhkur in tí wọ́n fi ma òun náà ni tíra rẹ̀ tí a ìtí àmà sí haṣíyàtò التحتوي حاش الحاشية على الدور المختار مات سنة 1231 ما لفظه انتو ناس wípé قوله ọ̀rọ̀ tí àfa alhassaka fi sọ wípé aoka lamtuk wípé tí n bá tún bá ọ sọ̀rọ̀ ó ní ìnáma taqayyada bil hayat wípé ká tó lè sọ wípé ẹni yẹn yóò san kàfàrọ̀ òun náà ni tó bá ṣe wípé lójú ayé nígbàtẹ́ni ẹ̀ ń bẹ láyé ni ó padà wàá bá sọ̀rọ̀ ó ní ṣe pẹ̀lú hayat liana al-maqsuda min al-kalam torí pé n ta gbàlérò pẹ̀lú ọ̀rọ̀ al-ifham kẹ́ni tá n bá sọ̀rọ̀ kọ́ gbọ́ wáyé ó ní túmọ̀ pé abáyàn sọ̀rọ̀ wal-mautu yunafihi ẹni tí ó sì sí láyé mọ́ tó ti kú ikú ti tako pé kẹ́ni tá n bá sọ̀rọ̀ kọ́ gbàgbọ́ yìí tá n so ti wá báyìí so sẹ́ríwù yìí ẹni tó ń ṣe haṣíyà yẹn náà alhanafi náà ni so wàá rí kó clear bí ìgbé walmotu yunafi alifham lẹ́hàn alimẹ́yìíta láyé sùmàú wà láyé fà ọ̀làmọ́lẹ̀ ńláfà yìí fi tọkọ tó láì fi ṣe rọ́dù wáyé pé kò kọ́ àdéhùn ọkàn ọ̀rọ̀ àwọn hànàfíyà gan òun ló kó wá fáwọn ènìyàn kán lè mọ̀ wípé mọ́sáàbù lẹ́fìrí kórúkọ tíra náà ní al-ayatul bayyinat ala adami sama'il al-amwat indal hanafiya as-sadat wa ọ̀rọ̀dà annahu alayhi salatu wa salam wọ́n wá mú wá pé òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam qala li ahli qalib qalib badr ó sọ fún àwọn ahli qalib badr al-mushrikun gẹ́gẹ́ bá a lórí yẹn hal wajadtum rabbukum haqqan ǹjẹ́ ní ẹ ti wá rí bí àdéhùn tí ọlọ́run ọba yín ṣe ǹjẹ́ ẹ ti rí ní òdodo bí fàkọ́lá Umar Umar wa ní ya Rasulullah ìró òjíṣẹ́ ọlọ́run ma tukallim min àjísáàdín la arwaha fiha kí ló wá ń bá sọ̀rọ̀ níbi àwọn bọ̀rọ̀gidi ara tí ò sẹ́mi ń bẹ̀ fàkọ́lá nàbí sallallahu alaihi wasallam ànábì wa sọ pé walladhi nafsi biyadi ànábì ni mo fẹ́ tí ẹ̀mí mi ń lára lọ́wọ́ rẹ̀ mo fi búra wọn ma antum bi asma alima aqulu minhum ẹ̀yin o bẹ́ẹ̀ ṣe wáyé o ẹ lè gbọ́ ẹni tí mò ń sọ ẹ gbọ́ ju àwọn tí àwọn tí mò ń bá sọ̀rọ̀ ma antum bi asma alima aqulu minhum ẹ gbọ́ ohun tí mò ń sọ yìí jù wọ́n lọ dákun ẹ fọmọ yẹn lẹ̀ kàlẹ́ filẹ̀ filẹ̀ ẹrù thabitin yaani mijiyatil ma tahlilu tí wọ́n fẹ́ ṣe ń بالك ẹ̀fọ́ داداو kẹ́ حاشية yé dáadáa o sẹ́yìn pé haṣíyà àtàtàwí òun là ń kà ìgbà tí tàtàwí tó ń wá ń wo ọ̀rọ̀ tí anabi sallallahu alayhi wa sallam sọ wípé wàlẹ́dì nafsi bìyẹ́dì ma antum bi asma al-ma'qul minhu pé anabi wa sọ pé mo fẹ́ tẹ́mi ń bẹ lọ́wọ́ ẹ̀ ń bọ̀ra pé àwọn tí mo ń bá sọ̀rọ̀ yìí ẹ̀ gbọ́n tí mo ń sọ ètò wọn sẹ́mi kọ́rọ̀ yẹn o ti fẹ́ xalafa níta bá bọ̀ tẹ́lẹ̀ gbà àbá ní wọn ò lè gbọ́rọ̀ àtọ̀tọ̀wí òun wá ń sọ wípé wà ujiba anhu hadithi yìí àwọn àfa hanafiya wọ́n ti fèsì lórí hadithi kébì àná ògèrò thabit hadithi yìí o kò fẹsẹ̀ rinlẹ̀ min jihatil ma'ana min jihatil ma'ana nípa ìtumọ̀ yẹn wípé wọ́n ń gbọ́n pé kò fẹsẹ̀ rinlẹ̀ wà ilà fọwọ́ fi sahih bó tilẹ̀ jẹ́ wípé ó ń bẹ nínú hadith sahih ntọ́ sọ́nbì ẹ padà rí tàlíkì Sheikh Al-Albani lérí ẹ pé pé n tí wọ́n sọ yẹn kì ṣe bó ṣe yẹ ká sọnù àìmọ̀ musalawul hadith àìmọ̀ àwọn terminology lójú wọn sọ bẹ́ẹ̀ torí pé hadith hadith lè jẹ́ sahihu sanadan wa da'ifu matinan so ti yíra ẹ̀ so in táwọn fẹ́ sọ náà ni pé hadith yìí o sanadan ó sahih o ṣùgbọ́n matinan yẹ́rù sahih limadha li annahu yukhalifu al-Qur'an wọ́n ní kí ni àwọn gbẹ́sẹ̀ lé táwọn fi sọ wípé náà fi sọ wípé gẹ́rù thabitun yàní min jihati al-ma'na ay min jihati al-matni lẹ́ka o kí ni ìdí fi sọ wípé matinu rẹ̀ yẹn gẹ́rù sahih torí pé àwọn rí i pé ó khalafa àyà Qur'an pé ìdí nìyẹn tó fi jẹ́ wípé wàdálíkà àna àyíṣà radiyallahu anha rọ̀dátìkù pé ìdí nìyẹn tó fi jẹ́ pé ìyàwó àyíṣà lójú ẹ̀ tó gbọ́ àdísọ́gbọ́rọ̀ yẹn ló ṣe rọ́dù ẹ̀ bi qawlihi ta'ala ó ní àá bó ló ṣe lè jẹ́ bẹ́ẹ̀ tánàbì ní àwọn èèyàn yìí ń gbọ́n tó ń wíṣẹ́ bọ́lá ń jẹ́ pé wà máa átàbí musmi'in máa ń fi kọ́ wọ́ so ìdí yẹn tàbí sọ pé gẹ́rù sábì tó fi lè mátìnì torí pé ó ti khalafa àyà kùránì sọ pé rẹ̀ ànábì ó lè fún ẹni tí ń bẹ nínú sàárè lọ́rọ̀ gbọ́ọ́ tọ́lọ̀ ti sọ yẹn kùránì yẹn òun wà athbat ju bákan náà lọ́wọ́ ni wà innaka la tusmi'ul mauta o lè fún òkú lọ́rọ̀ gbọ́ so bá wá rí bẹ́ẹ̀ àjẹ́ hadith yẹn sahihu sanadan wa da'ifu matinan so ta'wil tí àtàtọ́wí tó ṣe nìyẹn kí nìdí tó fi ń ṣe ta'wil yẹn ni pé lásà ti lè má jẹ́ káwọn èèyàn ó lo ìyẹn láti ṣe ìtìbáàtú pé àwọn òkú ń gbọ́rọ̀ so ti wà báyìí wa qawluhu min jihati al-ma'na yunzaru mal muradu bi wọ́n ní gbólóhùn tí ó sọ wípé min jihati al-ma'na pé àdéhìsì yẹn kò lálàáfíà min jihati al-ma'na yunzaru anídìkáwòye sí mal muradu bi kí náà gbàlérò pẹ̀lú ẹ̀ fàyínà zọ̀hírọ̀hú wọ́n nítorí pé in tó ń túmọ̀ náà ni wípé láwùsù yẹn bó ṣe wá náà nìyẹn látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wípé àwọn òkú ń gbọ́rọ̀ abẹ́ẹ̀kọ́ wa anna al-ma'na la yastaqil pé ṣùgbọ́n tá a bá ní ká wo ìtumọ̀ yẹn ìtumọ̀ yẹn kò kún tó wa fihi ma fihi táwọn afọ́ni ma fi gbé báyìí pé wa fihi ma fihi nǹkan kì í bẹ́ẹ̀ sheikh al-Albani wa kò sí nǹkan kan tó kì í bẹ́ẹ̀ kóòlìtù tí ó já lọ wo sheikh al-Albani rahimahullah àti ẹ̀ ti fo àwọn ẹja kọlọ̀wọ̀ hamish tó kìyẹn akhrajahu al-Bukhari nígbà kan kó ta hadith yẹn tán afáà Bukhari náà gbà áfìlì magazi wa Ahmad min tariqi Qatada qala ذكر لنا أنس بن مالك عن أبي طلحة أن النبي صلى الله عليه وسلم فذكر الحديث bí atẹ́mi mímọ húnna wọ̀síyàdá kọ́lá kọ́tàdà afọ́ àkọ́tàdà wa súgbà tí wọ́n kà á dísìn yẹn tán afọ́ àkọ́tàdà wa àhàyà umùlá àwọn tánàbí ń bá sọ̀rọ̀ yẹn àwọn ọ̀sẹ̀ bọ̀ yẹn ọlọ́run mọ̀ mọ̀ tún sọ wọ́n dà láàyè inú sàárè wọn nígbà tó ti kú tán ó fẹ̀mí sí wọn lára àtà àsìmá tí wọ́n fi fún wọn láǹfààní àti gbọ́rọ̀ tánàbí sọ pé kó lè máa jẹ́ èébú ìyẹpẹrẹ ìyà àbámọ̀ fún wọn gbèsò lọ́dọ̀ afọ àkọ́tàdà kìí ṣe pé máànà yẹn náà ó sọ̀hìn so ti wà báyìí máànà yẹn tóun sọ pé láyẹ̀sítẹ̀kìm kọ̀yìn afọ àkọ́tàdà pé yẹ̀sítẹ̀kìm ṣùgbọ́n tùmọ̀ yẹn náà ni kò hálàfà kò tààrọ́dọ̀ pẹ̀lú àyà yẹn ìtumọ̀ náà ni pé lásìkò yẹn ọlọ́run ló máa ma fẹ́ kì í ṣe pókù ní bá sọ̀rọ̀ lásìkò ọlọ́run ti jẹ́ kí ẹ̀mí wà lára àwọn òkàlẹ̀ dìde ni láti lè fún wa láǹfààní àti lè gbọ́ ìtànàbí sọ. hadal jawab mardud sheikh al-Albani rahimahullah gbà tí wọ́n sọ wípé àdìsí yóò lálàáfíà min jihatil ma'na afa al-Albani hadal jawab mardud ìdáhùn wọn yẹn mardud àdàpadà fa inna al-haditha sahihul ma'na hadith yẹn ìtumọ̀ ẹ̀ lálàáfíà walmabni kama walmabni hadith náà ó dúró pa kò sí nǹkan kan tó ṣe kama yá ti bayanu qariba àlàyé rẹ̀ ń bọ̀ sí so ọ̀nà sọ pé kólìtù pé tọ̀ tí wọ́n ti sọ tiwọn èmi gangan wa n tàgbé ń ta kíkì ni ẹ̀ kí ni wọn náà sọ ṣọ́kàlá ni ní èmi sọ pé ìwọ tí ì lé ní kólìtù o àwọn àfa ńlá ni wọ́n ní kólítù wadhalik bàbá ní láàyè ọkọlù kò bá làákà yìí mú o an yakula muslim kí mùsùlùmí máa sọ pé ibi àná lafza qala ar-rasul wa ma'a dhalika fa ma'nahu la yastaqim ṣé kàlá bá ń gbé kọ́ bá mú gbólóhùn ká ní ìtumọ̀ ọ̀rọ̀ anábì la yastaqim ọ̀rọ̀ àdìsítọ̀ lálàáfíà wa innama wíwẹ̀ la'alla al-murad من الجواب فجانتي وفيسو أن الحديث صحيح الإسناد لكنه غير صحيح المعنى إذ ان من المقرر في علم المصطلح مصطلح الحديث أن صحة الإسناد لا يستلزم صحة المتن لعلة في خفية أو شذوذ من أحد رواته. So, rahimahullah rahmatan wasi'a gbogbo fáànù tí wọ́n ní so torí pé ẹ bá lọ sọ́ba mi ó lè fẹ́ dàbí èyí tàbùkù anabi sallallahu alaihi wasallam mo rò pé tó máa yun ti yé so walidhalika ajatu torí àwọn tí ò ní yé wọ́n ní anal hadith al-madhkur sahih al-hadith yẹn tán sọ yẹn hadith tó lálàáfíà ní sanadini làákínà gẹ́rù sọ̀yìn màánà wọ́n lè sọ pé ìtumọ̀ rẹ̀ gẹ́rù sọ̀yìn ṣùgbọ́n if anna min al-muqarrar èyí táwa máa ń lò sábàdí al-muqarrar èyí táwa máa ń lò fi ilmu al-mustalah mustalah al-hadith òní ká sọ pé anna sihhata al-isnad sanadu lè ìlàlàáfíà sanadu la yastalzimu sihhata al-matni kò sọ di dandan kó ṣe pé matinu kò lálàáfíà lẹ́ẹ̀lá tí fìhì ó ṣeéṣe kí àléébù kan wà nù mọ́tínú yẹn káfíyà tí yọ pamọ́ aw ṣòdòdò min ahadirawati àbí kó ṣe pé mọ́tínú yẹn ṣòdòdò ń bẹ bí wọ́n ṣe gbà á wá lọ́dọ̀ kan nínú àwọn tó gba hadisi yẹn wá kama tum ta'rifuna fi ilmi al-mustalah gẹ́gẹ́ ṣe máa pé nù ilmi al-mustalah hunaka hadithun shadh wa hadithun mahfuz. خبر shadh وخبر khabaru في علم ilmi al-mustalah hadith yẹn sanadu rẹ̀ yọ كاتي yọ lálàáfíà ṣùgbọ́n nǹkan نينو ẹ fi dọ̀ afa rẹ̀ náà ni pé nínú mọ́tínù rẹ̀ bí mọ́tínù rẹ̀ ṣe wá nítorí ikú ẹnìkan mọ́tínù yẹn bó ṣe wá òun ziyada kan lè wà ń bẹ àbáyọkúrò kan lè wà ń bẹ tó fi wá khalafa man huwa awthaqu minhu sotiye ẹni tó wá jẹ́ pé awúfàkùn mi níwò yẹn èyí tó ń gbà wá ní ó jẹ́ kí ni o khabaru mahfuz èyí tẹ́ni tí ó ká aláfa mẹ́nuwà awúfàkùn mi níwò yẹn gbà wá ní ó jẹ́ khabaru shadh wa khabaru shadh hukmuhu fi ilmi mustala ad-da'f wa sababun min asbab at sotiye tó ìyẹn ò ní ma ní àlàyé lọ rẹ ẹ̀yìn tẹ́ bá ti ń lọ ní ilmul mustalah yóò ti yé walidhalika rọ̀dátì ó sayyidatu Aisha ìdí ni tí a fa ìyá wa Aisha tó fi ṣe rọ́dù ọ̀rọ̀ yẹn torí pé ó rí wípé ó fẹ́ tako àyà Kùránì wa sarhat bi tawhimi rọ̀wíì Abdullahi bin Umar radiyallahu anhu ìyá wa Aisha sì làmọ́lẹ̀ wípé bẹ́ẹ̀ tó gbà díìsì yẹn wá bóyá wáhámù òun ló ṣẹlẹ̀ sí tí ṣe abdullahi ibn umar radiyallahu anhu kama sayati bil kitab ọ̀rọ̀ tún bọ̀ lórí èèyàn náà nù tíra wàhíná ìdí tó bá wá rí bẹ́ẹ̀ fatabir al-ilmi as-sahih bó ṣe yẹ ká gbọ́rọ̀ ń kalẹ̀ níbàámu ìmà an yu'abbar an wij'ati nadhari a bigeri ma jaa fil jawab al-mushar ó yẹ kán gbọ́rọ̀ yẹn wá pẹ̀lú wíjí àtúnẹ́sọ̀rọ̀ ìyàwó Aisha lórí hadisi yẹn ni kì í ṣe pé kí ẹni tó ń ṣe jàwáàbù yẹn ìbára tó lòun bàbá ní kò dáa tó kàáyù kọ́ọ̀l bó ṣe yẹ kán sọ ni pé inal hadith indaha shadun matinan sahihu sanadan hmm, ẹ ti simple báyìí indaha lọ́dọ̀ ìyàwó Aisha hadith yẹn ṣáàdùn matinan wasahihun sanada bó ṣe pé tàbírù ilmi ni àtàbírù alilmi gbogbo fánù kọ̀ọ̀kan ló ní tàbírù tiẹ̀ ní báńkì sìn téèyàn bá fẹ́ lọ kéèyàn pé mo fẹ́ lọ púùtì owó sí báńkì kí lèèyàn lò ọ̀kẹ́ deposit yẹ àbí mo fẹ́ lọ take owó ní bank ẹ́ fẹ́ lọ withdraw so àtàbírò lè rìn discipline kọ̀ọ̀kan ti ní terminology tó máa lò gbàdọ̀ jẹ́ pé <laughs> majalu ti bàbá ni ti mustala alhadith hadith bàbá ni tamina ìtọ̀ yẹ kí wọ́n lò àtàbírò lè rìn sọlọ́bi jẹ́ pé tọ́ ọ bá ń sọ̀rọ̀ ọ gbúdọ̀ máa ma àwọn tàbírò ilimi ọ̀tọ̀ ni tọ́ọ̀fẹ́ gbà lérò kọ́ mọ́tò lọ ṣẹlọ bó ṣe gbọ́rọ̀ yẹn kalẹ̀ àbáníbó ti yẹ kán sọ ni pé inal hadith inda aisha shadun matin shadun matinan sahihun sanada gaira anna radda aisha li hadith ibn umar wa tawhimaha iyaun bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ tiwa rọ́dù tí ìyàwó aisha ṣe fún hadith ibn umar àti ìsọ wàhámù ń bẹ́ẹ̀ mardud àwa ò gbá wọlé o kò wọlé náà bí mutabaati jam'in mina sahabati la torí pé a rí mutabi ṣe é mọ̀ kí mutaba à ń bẹ ẹ́ ilmu mustala mutaba a rí àwọn ọ̀nà míì tó wá tó sọ bí abdullahi ibn umar tariqu mi ń bẹ lọ́dọ̀ àwọn sọ́pọ̀ ní àwọn sàbí tí wọ́n sọ gẹ́gẹ́ ibn umar ní sọ yẹn tí ìyàwó aisha bá wà hama abdullahi ibn umar wọn ò wà hámà gbogbo àwọn tó pọ̀ náà àwọn sàbí náà tágbà àdìsí yẹn náà wà pẹ̀lú bí abdullahi bin umar bó ṣe gbà wá sọ̀rọ̀ ọ̀ṣẹ́ kàwálùbáwọn làwọn ti lọ kó gbogbo àwọn ọ̀nà míì tún wá tádìsí yẹn fi wá tó rí gẹ́gẹ́ bíi ti afọwọ́ abdullahi bin umar. wọ́n nítorí wípé kharraja ahaditha um alhafiz filfati pé àwọn àdìsí àwọn sọ̀hábà tí wọ́n gbà wá bí abdullahi bin umar ṣe gbà wá náà àfọwọ́ alhafiz ibn hajar al-asqalani tó bá ti gbọ́ alhafiz tó bá tún wá fi alfatihu síwájú ẹ̀ alfatihu yẹn tíra àtàn rìfáàsì ni fatihul baari sẹ́ríhù sọ̀híhìl bukhari wọ́n kàn ní alfatihu so nínú tíra rẹ̀ wọ́n kó gbogbo àwọn ẹgbàá wa ọ̀nà tí àdìsí yẹn gbà wá wà mí nínú àwọn tán gbà wá náà yàtọ̀ sí abdullahi ibn umar abu talha al bàbá ni wà kọ́dé kharrajtu haditha wa ànífà èmi ti ṣiṣẹ́ lórí hadith yẹn ṣáájú mo ti kó jáde mo ti sọ̀dájú ẹ̀ walidhalika faljawab almadhkur la qimata la ọ̀rọ̀ wípé hadith yẹn sahihu ṣáàdùn matinan wà sọ pé ọ̀rọ̀ yẹn wọlé sahihu matinan wà sanada bàbá ni ọ̀rọ̀ yẹn la qimata la walaw zuyyina lafzuhu mina nahiyatil hadithiya kódà bó ti pé láfùsù tí wọ́n gbé wáhùn wọ́n kùn ní àwọ̀ hadith bí gbàtí yẹn ṣe bá sọ hadith kò wọlé bal inna law dhahaba dhahib ila takhti'atiha hiya fi riwayatiha wọ́n ní tó bá lọ jẹ́ pé ẹnìkan téèyàn bá lọ xatọ́a ìyàwó Aisha radiyallahu anha ila takhti'atiha téèyàn bá lọ síbi tíyàwó Aisha náà lọ lórí takhti'a hadith yẹn làkàna dala kọ̀ríba mina sawab ọ̀rọ̀ yẹn kò bá wọlé ọ̀nà tí ìyàwó Aisha fi sọ̀rọ̀ yẹn kọ́ ni àwọn èèyàn fi ń sọ yẹn lè mùkàlàfà ti ha lè jama'ati al-ashab torí pé bó ṣe sọ yẹn ọ̀rọ̀ rẹ̀ yẹn ó khalafa àwọn tó pọ̀ náà àwọn sàbẹ lakin al-jamu bayna hadithi àwọn hadithi mumkin ṣùgbọ́n tá a bá wo a lè sọ wípé tààrùd ó wà láàrin àlàyé ìyàwó Aisha àtàlàyé àwọn sọ̀hábà abẹ́ẹ̀kọ́ tábà wá ní ó da ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀wọ̀n tí bàbá ń sọ bẹ̀yẹn pé ẹ̀díkà àgbèrè pé ní tí ìyàwó Aisha sọ wípé àdìsí yẹn ṣáàdùn sanada àmì mọ́tìnà wọn ká àgbèrè bẹ́ẹ̀ ṣùgbọ́n tá lọ wo ẹgbà wa mi lọ́dọ̀ àwọn sọ̀hábà tán mu wá báyìí tọ́lẹ̀ sọ̀rọ̀ táwọn sọ pé ọ̀sọ̀ yìí kò sí tó burú bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ mbẹ̀ yẹn tààrùdù ti ẹlẹ̀ nìyẹn so wà tààrùdù in am kanal jamu ẹ́ lọ́jùmọ̀ tabajẹ̀ tí jamu ṣe kò takora wọn mọ́ nìyẹn bàbá fi sọ wípé lakin aljamu bayna hadithi ha hadithi aisha wa hadithi mumkin ó rọrùn bí an yuqal tá a bá sọ pé inna sallallahu alaihi wasallam athbata al anabi fi rinlẹ̀ fún àwọn alkọ̀lẹ́bì iná na dáhùn asámúà wal ilma máa anabi jẹ́ kọ́mọ̀ pé wọ́n sì ń gbọ́ wọ́n sì mọ níta anabi ń bá wọn sọ fọ́lá ta'arudọ́ ọ̀rọ̀ yóò takora wọn sámúà wal ilmu ó lè jọjọ rìn papọ̀ torí pé tó bá ti gbọ́ nǹkan ọmọ nǹkan yẹn náà so wọ́n wà lẹ́ni dáhàbà ilé ilẹ̀ hafiz wọ̀lá ọ̀rọ̀ tí mo sọ yìí kì í sọ̀rọ̀ tèmi hafiz ibn hajar òun náà sọ bẹ́ẹ̀ nínú Fathul Bari nígbà tó ń ṣiṣẹ́ lórí hadisi Qalib Badri naam. wa níbo la ti lọ wa ujiba aidan àwọn kan wọ́n tún fèsì lérí hadisi bákan náà wípé bí annahu innama qalahu alayhi salatu wassalam wọ́n ní ọ̀rọ̀ yìí tánàbí fi sọ aláwájú ìlmọ́ ìdọ́tì lílẹ̀ àhàyà ọ̀rọ̀ kejì nu àwọn kan ní ẹ lóòótọ́ ànábì sọ ṣùgbọ́n ó fi ṣe wáàsí fún àwọn alààyè ni láàlì ìfàhámi lìmọ́ta kì í ṣe pé ó gbèrò páwọn òkú ń gbọ́ tàwílù ẹlẹ́ẹ̀kejì ní lọ́dọ̀ àwọn hànàfíyà kí ló ní káwọn hànàfíyà ṣe ń ṣe tàwílù àdìsí yẹn láti ṣe ìtìbáàtù alimadi abul hanafi lórí pé alamuwaat alimawta alayasmaw sotiye sheikh alaba wa tẹ̀lé àti kò ní ìdí ẹ̀sẹ̀ tàwí ìlú àdéhìsì bó ṣe rí náà wọ́n gbọ́ ṣùgbọ́n mò ń jísà ni sotiye bàbá yìí so gbà tí wọ́n mú àdéhìsì yìí wá wọ́n ní kàmá rúwìyà án ali radiyallahu ta'ala anhu wọ́n wá mú ẹgbà wá àdéhìsì kan pé rúwìyà tán bá ti sọ pé rúwìyà kò tí mọ̀ pàdé sígàtú tẹ̀mùrẹ̀ sígàtú àtẹ̀mùrẹ̀ lọ́wọ́ tí mọ̀ pàdé ìdọ̀yí fìlà àdéhìsì yìí bí wọn ò bá wọ bàbá alágbára lọ́la wọn ò bá wọn wọ gbẹtọ hadith àwọn ti ṣiṣẹ́ lórí ẹ̀ hadith ọ̀la làáfíà kí ni táfi lọ mú hadith yìí wá wọ́n fẹ́ fi ṣàlàyé wípé tàwílù táwọn ṣe yìí o àwọn ní mustanadu ìpè ọ̀rọ̀ táwọn ṣe sọ́lá mú ń bá àwọn kọ̀líbù bádìrì sọ ń bẹ̀ yẹn kì í ṣe pé wọ́n gbọ́ ànábì kan ń sọ ọ̀rọ̀ yẹn kó lè máa jẹ́ wáàsí fún àwọn alààyè ni láàlì ìfàmì àlìmọ́ọ̀tà torí pé irú ẹ̀ náà àwọn ní mustanadu lórí tàwílù yẹn kàmàrú yà á ní Ali radiyallahu ta'ala anhu anahu qal wọn ni wọn gbẹgbẹ wa hadith kan wọn látọ̀dọ̀ àfa wa Ali táfa wa Ali sọ pé asalaamu alaykum ẹ dara qawmin mu'minin ó lọ síbi makbara ìtẹ́ àfa wa Ali wa sọ pé àlàáfíà ọlọ́nkọ́ máa bá yín o ẹ̀yin tẹ̀ ń bẹ nínú ìsà òkú nínú àwọn olùgbàgbọ́ òdodo amma nisa'ukum fanukihat àwọn ìyàwó yín àwọn èèyàn míì ti fẹ́ wọn wa ama amwalukum faqusimat gbogbo dúkìá tẹ́ fi ilẹ̀ wọ́n ti pín àwọn míì ti jẹ wa ama daurukum gbogbo ilé tẹ́ fi ilẹ̀ faqad sukinat àwọn èèyàn míì tí ọba yín kọ ni wọ́n ń gbé bẹ̀ fahada khabarukum indana eléyìí ni khabaru táwa fẹ́ fún yín fama khabaruna indakum kílẹ̀ yìí bẹ́ẹ̀ sọ nípa tàwa o wọn ní àfàwọ̀ alì ló sọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ wa lọ wo ti Sheikh Al-Albani sọ kóòlì bàbá sọ wípé lam akif ala isnadi àwọn ò tiẹ̀ mọ sanadu àdìsí kí nǹkan tiẹ̀ ní sanadu láàlè mọ̀ pé sọ́lá làáfíà àbí ọ̀lá làáfíà àánì kìíní kan àmọ́ lam akif nbọ wọn ti rí wà má àrọ wòye sẹ èmi ò rò pé àdìsí lè lálàáfíà wàlà aláwo fi kìtàbù lè kúbúrò libnu àbí dúníyà ó ṣe é ṣe kó pé tí àkàn tí wọ́n kọ kìtàbùlù kùbúrù ibùnà àbúdúníyà ń lọ kọ̀ tíra àfáà ńlá làfáà náà fàkọ́dẹ́ àzáwò ilé ìsòyóòtì torí wípé àwọn rí i pé ìmáàmù sòyóòtì nu tíra àwọn nígbà fa ọ̀rọ̀ yẹn sí ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n kò sí sanadi bákan náà àṣírí nu tíra umar umar wa ali ni umar àti so tí wọn bá ṣe tàkìrí ìjọ̀njàmá tàkìkùn tẹ́ pé ojúlówó tíra nìkan bí wọn náà ṣe bọ́ sí mímbà nínú nínú àròjá àbá wàhálì tẹ́wà ẹni tó bá wà mẹ́lẹ̀ yọ kàn mí hadith bàáyì hadith ẹni ẹ̀bùbá wọ́n fẹ́ sọ pé wáàsí ló fi ń ṣe fáwọn alààyè kì í ṣe fún àwọn òpin ṣùgbọ́n mustanad yẹn kò lálàáfíà ajẹ́gbẹ́ tàwílù tí mustanad ò bá ti lálàáfíà tàwílù náà kò lè lálàáfíà wàyàrúdùhù wọ́n tún ṣe rọ́dù hadisi pé ana ba'dal amwat radda alayhi bi qawli wọ́n ní kódà nínú àwọn òkú gan táwọn náà padà dá ọ̀rọ̀ padà wípé khabaru táwa fẹ́ fún ọ ali wọn bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ láti nù sàárè alijolodo tamazakot awọ ara ó ti ya ó ti gbọ̀n nínú sàárè wal ahadaku kọ̀dísàlẹ̀ tàìfún alhadaku alhadaku ni ẹ̀yìn ojú dúdú ojú kọ̀dísàlẹ̀ ó ti dàálẹ̀ gbogbo ẹ̀ ti yọ ó ti yọ mọ́ kọ̀dámúná làkọ́ iná in tá a ṣe síwájú tá a ṣe ń gbà tá a wà láyé àti pàdé ẹ̀ báyìí wà má àkálínà rọ̀bì iná èyí tá a jẹ òun la jèrè ẹ̀ òun ní tiwa wà má kàláfúná àwọn nǹkan tá a fi ilẹ̀ sáyé nínú àwọn kan tá kàsárínà àti ṣòfò rẹ̀ líle o èsì tí wọ́n ohun yẹn kan jáde láti inú sáré àbá ní wàhùwà fi athari umar al ilé anifan bin wọ́n ní wọ́n ṣàfihàn eléyìí sí ọ̀dọ̀ Umar wọ́n wà mọ́ọ́dọ́lù àkábàrù yẹn mọ́ọ́dọ́lù sẹ̀mọ́tàbá ní kábàrù mọ́ọ́dọ́lù wọ́n ń pè àwọn nínú ilmul mustalah àwọn taqsimul khabar bi'intibari inqita'i sanad wa ittisalihi ينقسم إلى أربعة أقسام حديث الإرسال التعليق العيدال والانقطاع àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yẹn tẹ́ bá torí nínú hadith ẹ̀tì mọ̀páàdì sí ọ̀lá láfíà hadith mursal hadith mu'allaq hadith mu'adal hadith munqati so hadith yìí wọ́n ni hadith mu'adal ni kí ni tó fi rí bẹ́ẹ̀ فإنه من رواية محمد بن حمير عن عمر وبينهما مفاوز فلا ترى ديلي علي أورون حديث ينو لا لافيا أو كلاما نحو هذا كما في بعض شراح الجامع الصغير àbí àwọn ọ̀rọ̀ míì tó tún jọ orú eléyìí gẹ́gẹ́ bó ṣe wà nínú ṣẹ́ríù àwọn àfa àṣọ̀rọ̀ àwọn tó ń ṣe ṣẹ́ríù tíra àtàkùn àlìjáàmì sọ̀gẹ́ wọ́n kú àwọn àdìsí báyẹn wá tọ́pọ̀ mbẹ́ẹ̀ wàáìdàn wárọ̀dà ánìwò alayhi salatu wassalam bákan náà ó sì tún wá nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n gbà wà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé innal mayyita pé dájúdájú òkú la yasma'u khafqa ni'alihim idha sarafu wọ́n máa gbọ́ dundun bàtà ẹsẹ̀ àwọn tí wọ́n gbé wọn sìn nígbà tí wọ́n bá ṣẹ́rí padà tí wọ́n bá lọ. kamal wàfi anahar aksana ma ujiba bihi annahu kana mu'jizatan lahu níta so àfẹ́ àtọkọ tíra yẹn na sọ yìí pé tí wọ́n bá tún fẹ́ lo ìyẹn ẹ̀ rí i pé tàwíìlù rọ́dù tí wọ́n ń ṣe hadisi ti kọ̀líb ọ̀rọ̀ ti yàwó Aisha ni wọ́n gbára lé tó pé yàwó Aisha náà sọ pé àbúrò ah, ló sì lè jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run sọ fún wa ànábì pé innaka la tusmi'ul mauta ṣẹ̀gẹ́tì ṣùgbọ́n ti bí eléyìí kí ni mustanad la yasma'u innal mayyita la yasma'u khafqan 'alihim idha saraw sámúhù àwọn òkú máa gbọ́ dundun ẹsẹ̀ bàtà àwọn tó wá sí wọn. Shaykh al-Albani rahimahullah wa hadisi muttafaqun 'alayhi min hadisi Anas radiyallahu anhu wa huwa mukharrajun fi sahiha àwọn ti sọ̀dájọ́ hadisi nínú silsilatul hadisi sahiha táwọn ẹ lọ́wọ́ mbẹ́. wọ́n ní àfáàtọ̀ akọ̀tìrà yìí ó ní kàmáàlú àlàyé ọ̀rọ̀ ńbẹ nínú tíra yìí nínú tíra àkàtà ń pè ní yaani alkamal àfa àtọ́sọ̀rọ̀ yìí kamal bunul hamam wasa yadhkuru al-musannif nasa kalama fi safhatu taaliya bákan náà wà fi nahar nahar yẹn náà wal naharul faik ó kọ tí a nìyẹn wọ́n ní wọ́n wá sọ bẹ́ẹ̀ pé ahsanama ujiba bi àlàyé tó dáa jù tí wọ́n ṣe lórí àdìsí ká má dara pé ana òkà òjìzá mu'jizatan lahu ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ọlọ́run kà fi ṣe mu'jiza fanabi sallallahu alayhi wa sallam ìnọ̀rọ̀ tàwílù táwọn hànàfíà ṣe lórí ìyẹn nìyẹn ó sì tú lóòótọ́ ṣùgbọ́n jẹ́ pé níwájú ṣe kàlàbí àpàrà wá ṣàlàyé pé ìtumọ̀ ni wípé wọ́n gbọ́ lásìkò yẹn lẹ́yìn àsìkò yẹn wọn ò tún gbọ́ wá sọtì àbẹ ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ yìí ṣe kàlàbí wọn ti ṣe tẹlifíṣ gbogbo ẹ̀ nínú mọ̀kọ́dímà sọmọdé wọn ti sọmọ aláìsí gbogbo ẹ̀ فإن شاء الله تعالى نقف هنا ونسأل الله سبحانه وتعالى يوفق الجميع ǹjẹ́ wọ́n ń ṣe fún wa ń bí wọ́n ń ṣàpùn ọpọlọ wa alimalakatul fikihiya ni wọ́n ń ṣe tó olóòwò yẹ kí àwọn tíra mi fíkì omi bẹ̀rẹ̀ pé tó ọba rọ́ọ̀lù bó ṣe rọ́ọ̀lù náà ló ṣe jáde bọ́ta rẹ̀ kí lọ wa gbóyè ah, ọgọ́sàkà náà gbogbo àwọn eléyìí yóò ràn yín lọ́wọ́ láti lè máa gbàgbọ́ yìí kíkà tíra àfikè so nasalla subhanahu wa ta'ala yuwafiq al-jami wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanakallahumma wa bihamdika ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi